الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له مخلصا له الدين وأشهد أن محمدا عبده ورسوله صادق الأمين صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا عن بكاتا سي كتنوى كان ẹ̀yàn ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam eléyìí tó rọrùn fún wa púpọ̀ láti ṣe fún assessment láti yẹ̀sẹ̀ wò àwọn sẹ́tà ṣe nínú rọmọdọ́ọ̀nù wa yìí àti tá a ṣe kó tó di pé rọmọdọ́ọ̀nù dé ọlọ́run ní káwọn màláíkà kan wọ́n máa ró gbágbá pẹ̀lú wa wa inna alaykum la hafizin kiraman katibin ya'lamuna ma taf'alun iṣẹ́ tó bá dáa nínú iṣẹ́ wa wọ́n ti gbé lókè kì í ṣe gbogbo iṣẹ́ ni wọ́n máa gbé torí a rẹ́rìí pé wọ́n ní gbé sọ láti tẹ́yìn òsín torí tọ́lọ́hún wọ́n ní gbé lókè wọ́n ní gbé lọ bọ́lọ́hún ọlọ́run bá tó jọba alámọ̀tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní bùkátà sí nǹkan kan níbi pé ká máa yẹ iṣẹ́ wa wò wùjúrù ìkìláàsì níyà fìlà àǹbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́run mọ̀ jẹ́ kí iṣẹ́ wa ráre ṣùgbọ́n eléyìí jẹ́ àkọlé kan àbí àgbéyẹ̀wò kan tó jẹ́ pé tọ́mọ èèyàn bá ṣàkíyèsí ọmọ èèyàn gangan ó mọ̀ pé iṣẹ́ òun ráre àánú tọ́lọ́run ṣe fún wa tó ga jù ó ní pé iṣẹ́ wa ṣe mark from our own side iṣẹ́ wa ó ṣe mark nígbà tọ́lọ́run ti fún wa ní basic láti máa assess àwọn iṣẹ́ kan bẹ tó jẹ́ pé ó ti ráre látàyé ó ti ráre látàyé bí irú iṣẹ́ wo iṣẹ́ téèyàn kan lè ṣe láti pilẹ̀ àdìsọ́kàn rẹ̀ pé kì í ṣe pé mo fi sin lọ́hùn ṣùgbọ́n àwòrán ẹ̀sìn ló gbé wá ilé ìrùn ti ráre ọlọ́run nígbà pẹ̀lú àwọn ẹ̀rí tí màá mú wá iṣẹ́ mi wà tó jẹ́ pé èèyàn ní lọ́kàn pé òun fi sin lọ́hùn ó sì tún fi wójú rí èèyàn méjèèjì ló papọ̀ àwọn olùmọ̀ sọ wípé tó bá jẹ́ pé nínú lọ́kàn tó fi sin lọ́hùn tó pé òun fi sin lọ́hùn yẹn nípìlẹ̀ tó wá di pé ẹ̀yìn àwọn èèyàn wá tún kún tó fi wá sọ sẹ́yìn di ti èèyàn pé òun náà wá fẹ́ràn ẹ̀yìn yẹn lẹ́yìn àwọn èèyàn àti àjọ kan pé mo fi sin lọ́hùn wá papọ̀ yóò ní bùkátà sí kónítọ̀ wọn ó tètè wọ́n rírí táwọn èèyàn ń rí tí wọ́n yìn kúrò lára sẹ́yìn kí sẹ́yìn tó parí kó fi sẹ́kù tọ́lọ́ nìkan kó kọ́kọ́ flọ́ọ̀ṣì ibi tí ò dáa ibi tí èmi e, ti ń tín nínú abọ́ sóyé ọkàn ò lè kó ń bẹ̀ kọ́kọ́ flọ́ọ̀ṣì àárín yẹn kúrò ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó pa ọlọ́run pàmí èèyàn nínú iṣẹ́ tó ṣe àbójẹ́ pé kò tí ẹ̀ wulẹ̀ wá ọlọ́run síbẹ̀ rárá rárá iṣẹ́ yẹn ráre o iṣẹ́ yẹn ráre àdísì wà lórí ẹ̀ pa dáadáa àyà Kùránì wà lórí ẹ̀ màá mú àyà kan wá nísìn kí n tó lọ síbi àdísì nínú sátó lè sọ̀rọ̀ sura 17 àyà 18 sí 19 man kana yuridu li'ajila ẹ̀ tí bá ń fẹ́ kánjúkánjú pé ayé mo ti fẹ́ jẹ́ ọ̀dọ̀ èèyàn mo ti fẹ́ gbà á ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ọlọ́mọ ká tí mo ń kà o mo dákọ sóra mo dákọ áyà o ẹ̀ka tàfsírò ẹ̀ ní lárúbáwá ẹ̀ka translation nínú èdè yòówù kí wọ́n tú sí man kana yuridu la'ajila ẹni tó bá jẹ́ pé iṣẹ́ òun yìí ayé lòun ti fẹ́ jẹ́ عجلنا له فيها ما نشاء لمن نريد ajo jelaye tó bá wù wá Allahu Akbar ke tún ṣe dandan èyàn lè fi iṣẹ́ wojú rẹ̀ ayé kó má rí jẹ àwọn yóò máa sọ pé sótán ọtán àbí òtán wọ̀ láì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé nǹkan kan ní ń wá tó fi ṣe nǹkan yẹn wọn bá ní fún un sẹ́mọ̀ pé kùránì kété pé yóò sì sọ̀kalẹ̀ tí ṣúra ní ìsìn àtàyà wọ́n lè ṣe ni èyí sì hun kùránì kó sórí gbọ́dọ̀ hun ọ̀rọ̀ máa nábì ní tí kùránì kó sórí àwọn ní ẹni tó ń wá ẹni tí ń dá irọ́ kọ́mọ́ra àti désáàyè nínú náà kátó wá sọ alukoran kẹrin torí ẹ̀ mo fi mọ́ sọ pé ẹ lọ kà á kò sí èébú kan àbíbáwí kan fẹ́ni tí ń ṣe tàǹbì tí ń ta ní jí bó ti kó òdòdó wọn korò tó ẹni tá a bá ń tají ni kó kì í bó ti jẹ́ pé títají tá a wí náà gbogbo ẹni tí ń sọ àtẹ̀ntí gbọ́ ló bá wí mọ́ńkánà yorùdùlà ájílà ayé ló ti fẹ́ jẹ́ àjálínà làhù fi ha áàfùn jẹ́ ń bẹ̀ máa nà ṣáàwù lè máa nù rìd àwọn èèyàn ó yìn ọ́ wọ́n á dẹ̀ fún ẹlẹ́bùn tó fẹ́ gbà wọ́n á ní ìwọ ló lead ìwọ ló ní upper hand ìwọ ló mọ̀ ọ́n ṣe wọ́n sì fún ní àwọ́dù ẹ̀ ló bá parí nínú àyà mi yàtọ̀ sí ìtí mo ń kà yìí wà máa ń làwọ́ fi àkhírọ́tì mi ní kọ̀láàkì àmọ́ òní gbàǹkà kan lọ́dọ̀ ọlọ́run mọ́ o iṣẹ́ ẹ̀sìn tá a bá ń pe àkíyèsí irú àwọn nǹkan tí máa ń fa ká máa pe àkíyèsí ara wa kò síbi ó difficult fọmọ aráyé kóró oúnjẹ ń bìkan kó pẹ́ nìkejì ẹ̀ sí pàápàá jùlọ ìran Yorùbá tọ́lọ̀ ń dá wa sí ibi oríire àlùkìámọ̀ láti máa ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe bá tako ni ẹnìkan ọ̀rọ̀ náà kan ẹni tó bá láàánú jù nínú wọn inú sọ pé ẹjẹ́ ìyẹnjú tó ń tán náà o ẹ jẹ́ kí ẹ̀hún tó ń sẹ́ndì fọ́ọ̀mù tó ń padà tán náà o bẹ́ẹ̀ bá tẹ̀ ké sẹ́lòmíì torí ó máa wò pé tó rò bá ti pọ̀ wọ́n lè mọ́ mú un mọ́ yóò wà ẹni rénu o yóò wà pé ẹ̀dákùnsẹ́ gbọ́ sí báyìí o ti gbọ́ tẹ́lẹ̀ náà ó mọ̀ pé àwọn èèyàn náà quality o wọ́n qualify fún wọn ní quality ẹ̀ lọ́wọ́ pé èmi ti sẹ́ndì ẹ̀ ẹ̀nà ẹ̀tì ẹ̀dì ara tètè ṣe o ẹni rénu mọ̀ sọ báwọn o bí bẹ́ẹ̀ ẹnìkan ò ní gbọ́ àfi bí ọ̀rọ̀ àlùkìyámọ̀ pé àìjá ṣe báyìí ẹmọ́jà ṣe báyìí bọ́lọ́run sì fẹ́ ni ọlọ́run fẹ́ báyìí èyí tó yẹ ká jẹ ni kò yẹ ká jẹ léyìí tó yẹ ká wọ̀ ni kò yẹ ká wọ̀ léyìí iṣẹ́ tó yẹ ká ṣe ni kò yẹ ká ṣe léyìí eléyìí kìí ṣe náfìlà àbídíà léléyìí ẹ̀sìn léléyìí kíkájọ sórí rí papọ̀ ibi ibi ẹ̀sìn ló wà òun náà lọ́mọdé àbá tó ń kásá àtakò yìí o wọ́n máa wo èyí fi gbẹ́ nìkan ṣubú ẹnìkan rówó ń bì kan ẹnìkan gbowó Saudi ẹnìkan oróúnjẹ jẹ ń bì kan nígbà táwọn ò ti oróúnjẹ jẹ ń bẹ̀. wọ́n fẹ́ lè ẹni tí ò gbowó Saudi tó ṣiṣẹ́ rẹ̀ nínú àwùjọ tá a wà yìí gan-an wọ́n fẹ́ lè kọ́ àpò láàbò ìwọ ń gbà tó yóò tán tí wọ́n yóò tán ò sí mímọ́ sọ pé àdádálẹ̀ ní kankan àbí àtakò ni wọ́n máa gbọ́ yé sí ọlọ́run ní tọ́ba wá jẹ́ bẹ́ẹ̀ tá fun fún ẹni tí ń wá ayé lẹ́tọ̀ọ́ ẹ̀ láyé tó bá wù wá thumma ja'alna lahu jahannama a wà fún ní jahannama madmuma madhura pẹ̀lú àbùkù àtẹ̀tẹ̀ ńlá ní òfin wọ aya tó tẹ̀lé aya 19 wàmìn arọ́dálẹ̀ àkírọ̀ ẹni tó bá wá ń fẹ́ kó jẹ́ pálùkì àmọ́ ẹ̀san rẹ̀ ní iṣẹ́ tó ń ṣe lòun ti fẹ́ gbà ojú rẹ̀ ọlọ́run fi wá wá sàálà sàáyàhà tó ti ṣe rẹ̀ ẹ jẹ́ n padà sí báyà oníbẹ̀rẹ̀ mọ́ńkánà yòrídù làájílà ẹni tó bá gbọ́ lárúbáwá mọ́ńkánà yòrídù ìrádà nìyẹn will willing ìfẹ́ ìfẹ́ ẹ̀ free will tọ́lọ́run fún ọmọ èèyàn yòrídù ọlọ́run mú ìrádà wá ó fẹ́ iṣẹ́ tayé pé kò ń ṣe ó fẹ́ fi iṣẹ́ ẹ̀sìn wojú rẹ̀ ayé ó gbèrò ẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ àfùtà bá fẹ́ ọlọ́wà ni wà máa àkírọ̀ ẹni tó bá jẹ́ pé tàlùkì àmà ló gbèrò tẹ́ẹ̀kọ́ ti gbèrò okò action wá sàálàhà sáàyàhà ó wá ti sẹ́ àlùkì méjèèjì yẹn náà gbọ́dọ̀ papọ̀ tó pé ẹni tó gbèrò ayé yóò sì ayé ẹni tó gbèrò yóò ẹni tó gbèrò wàhúwà mọ́mìn ẹlẹ́ẹ̀kẹta ó tún wá jẹ́ mọ́mìn ayé ayé àtàwọn ayé tó wá báyìí ti tó ó ti tó fọ́ọ̀mù yẹn láti gbàgbọ́ yé ọlọ́run bẹ́ẹ̀ni tí ò bá sin ọlọ́run tó ṣe dáadáa láyé tó sọ pé ojú rẹ ọlọ́run bá lòun fi ń wá onú orí o àmọ́ kò ní ìkànnì lọ́dọ̀ ọlọ́run tí ò bá ti gba ẹ̀sìn òdodo tí ò bá ti ṣẹ̀hídà an la ilaha illallah wa anna muhammadan rasulullah torí kọ́ lọ́run fi kún ayé àti mò ń kà yí pé wàhúwà mu'min tó sì jẹ́ olùgbàgbọ́ òdodo fàwùlà ayíkáká ànàsá ayóhùn mọ́ṣúkúrọ̀ àwà fún a kọ̀mẹ́ǹdì wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe ìgbàgbọ́ òdodo látòrí àwọn ànábì ọlọ́run látòrí Adam aleyhisalaam tó fi dórí Nuhu ta kọ́ránṣẹ́ aleyhimusalatu wasalaam èyí tí wọ́n máa ń wí ni wípé èyí tí wọ́n máa ń wí ni pé ìrìnbódò lọ́ọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ma lakum min ilahin ghayru ẹ̀ lọ́nà ọba mi ibi tí gbogbo ọmọ àdàgbà ètò wọn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn pátápátá torí bẹ́ẹ̀ apá sọ olùmọ̀ sọ wípé ìnámọ̀ tàfádọ̀lú ati iradat wọ̀lámẹ̀ tàfádọ̀lú bil sọ ibi èròǹgbà ni wọ́n ti bára wọn dọ́gba ni wọ́n ti ń ṣe pé mo ibi èròǹgbà tí wọ́n fi ṣiṣẹ́ yẹn ibẹ̀ láti rí àjùlọ wọn ṣùgbọ́n níbi iṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tí wọ́n ṣe jíra tánàbí kò ní mọ́ka sallallahu ta'ala alaihi wasallam táwọn kan bá gbọ́ pé òjíṣẹ́ ọlọ́run ti jáde àwọn sàábé ti tẹ̀lé kódà wọ́n kẹ́ wọn wọ́n gẹ̀ wọ́n ní Madina làwọn náà bá ń sọ pé ẹ̀yà ajá tẹ̀lé wọn àmọ́rí kan sí kan ibi mọ̀ ń pa wà náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn bá dé tí gbọ́ ànábì sallallahu ta'ala sọ́là pé wọ́n múra àti ṣe ìjírá pẹ̀lú ẹ̀ ló bá ní innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa gbogbo ṣẹ́ àníyàn tá a fi ṣe láàfi jọ́ọ̀jì ẹ̀ o ìǹtẹ́nu kọ̀ọ̀kan bá ti gbàlérò ní ó jẹ́ tiẹ̀ o faman kanat hijratuhu ila Allah wa ẹ̀ tó jẹ́ pé ọlọ́run ni ó fẹ́ gbé jáde kó mọ́kà àtànábì rẹ̀ tó fẹ́ sí lọ́n pẹ̀lú ẹ̀ fàjìrà tó rí rọ̀súlì ẹ̀sán bẹ́ẹ̀ náà ni ó gbà o wàmọ̀ káyọ̀ ti jìrà tó lè dún níyà ẹni jẹ́ pé fẹ́ sí òun náà fẹ́ kó mo kúrò torí ayé kan áwì mọ̀rá ọ̀tí yànkí wà àbọ̀bìnrin tó fẹ́ fẹ́ torí pé wọ́n fọ́n wọ́n fún ọ ẹ̀san hijira rẹ̀ yóò máa jẹ́ torí in tó fi ṣe hijira bákan náà wọ́n bi ànábì léèrè sallallahu alaihi wasallam nípa àdìọ́kà àwọn èèyàn tí máa ń yàtọ̀tọ̀ síra wọn níbi ojú ogun minariya wazahari shaja pé ẹni tó jagun torí kí wọ́n lè rí gẹ́gẹ́ bí jagunjagun abẹ́ni tó fẹ́ fakọyọ pé alágbára ni mí òun náà bọ́ọ̀ ní tiẹ̀ ó sì jẹ́ lọ́dọ̀ ọlọ́run

pé ẹkùnrin kan wá sọ́dọ̀ ànábì sallallahu ta'ala sọ́là ó ní àrọ̀ àyíta rajulan gaza wòjíṣẹ́ ọlọ́run ẹnìkan tó jagun yaltamisul ajra wa zikra tí ń wá pé kí wọ́n yin òun mẹ́ẹ̀là kí ni ó jẹ́ tiẹ̀ faqala sallallahu alayhi wa sallam la shay kò ní rí kankan nínú dáadáa òjíṣẹ́ ọlọ́run ní inna illa ma kana khalisan wa butughiya bihi wajhu ọlọ́run nígbà nǹkan kan àfin tó jẹ́ pé òun gangan nìkan la fi wójú ẹ̀ ta fi wójú rí ẹ̀ ọlọ́run ní tẹ́wọ́ gbà ó Ànábì sallallahu ta'ala sallam ó ní inna awwala ma yuqda awwala an ẹni tá a kọ dájọ́ ẹ̀ lọ́jọ́ gbẹ̀lẹ̀ kìíyàmẹ̀ rọ́jù lẹ́ni ìṣàṣàdà òun lẹ́nìkan tó kú sójú ogun tá à ń pè ní ikú ṣẹ̀hídí fàótì àbí ìfà àrọfà ọlọ́run wá jẹ́ oríṣẹ́ tó ṣe pé ogun wọn pa sí òun náà pé bẹ́ẹ̀ ni ẹ sọ pé fi há kí ló fà tó sọ pé tálítù fi ìkà torí ìwọ ọlọ́run ni. hasta istashhaditu tí wọ́n fi pa mí síbẹ̀ kọ́ọ̀lù ọlọ́run sọ pé kadab irọ́ lọ pa wàlákínàkà kọ́ọ̀tàlt ọjàgùn lóòótọ́ lè á ń yò kọ́ọ̀là jẹ̀rí ohun fakọ̀dìkìlì kí wọ́n lè pè ọ́ ní akin àtọkùnrin mẹ́ta wọ́n sì sì sọ bẹ́ẹ̀ tó ò ní ìkankan bí mọ́ ni wọ́n gbé ọkùnrin kan wá ta á ilmi tó kọ́ ìmọ̀ wà á làmà ó sì kọ́ yàn wà kọ́rọ̀ alukur'an ó tún ká alukur'an ó tún kọ́ yàn fa ó ti yàbí fa àrọ́fà ò ní àmọ́wò fa àrọ́fà ọlọ́run àfi àwòrán ilé kéwù hàn àti classroom àwọn tó ń kọ́ ń nìyẹn o kése pé mi ò rí o mo sì mọ́ o mọ́ àmìlítà fi ha kí lọ gbà pẹ̀lú tó ṣe yìí kọ́lá tààlámtulẹ̀ ìlmà wà àlámtuhù mo kọ́ mọ̀ mo sì fi kọ́yàn wà qara'atul Qur'ana fíìk mo sì ka Qur'an tí ilẹ̀ fi sìn ọ́ ọlọ́run ní kadab irọ́ lọ pa walakinnaka ta'allamta al-ilm ìtọ́ ọkọ́ mọ̀ sí ni pé léyìn kọ́ọ̀lẹ̀ àálìm kí wọ́n lè áà ah, kò sáàfà mímọ̀ láàrin àti pé wáyé pé ní ìlú yẹn ni kò sáàfà mímọ̀ àfi lágbájá wà kọ́ráta al-Qur'an ó sì ka Qur'an léyìn kọ́ọ̀lẹ̀ kọ́ọ̀rí kí wọ́n lè sọ pé áà ah, pé ẹ bá gbọ́ kùránì ẹ̀ ẹ fẹ́ dákú lódùwọ̀nba tó bá jẹ́ pé wọ́n fẹ́ káwọn èèyàn gbá ìbọn yẹn dáadáa o lódùwọ̀n tó bá jẹ́ pé ntẹ́ni yẹn rò nìyẹn ó ṣe déédéé táwọn èèyàn sọ ni o ó yàtọ̀ sí pé òun òrò yẹn lọ́kàn bọ́tẹ̀ ọlọ́run jẹ́ ká mọ̀ pé òrò tọ́lọ́ ọlọ́run ní já nírọ̀ yìí nínú àdìsí mú ká àdìsí mú ká o làhàwọ̀làwọ̀là kọ́là mọ́yẹ́n jù mí ní hádẹ̀ lámọ̀ ẹni tí ó má làmì táwọn sọ yìí mọ̀ kéré yìí mo ń bẹ ọlọ́run bá pẹ̀lú títóbi ẹ̀ àtàánú ẹ̀ gbogbo èmi àtẹni tí ń gbọ́ mi ọlọ́run sálà wá ń bẹ̀ o kò sẹ́ni tí igbá yẹ èrò wúyẹ́ ń bi kí wọ́n mọ̀ kí wọ́n rí mi o ká mọ̀ fẹ̀kọ̀ tán náà fúnra wa o àmọ́ tí yẹn bá ti sọ pé àwọn olùgbé láìmínà ṣètò ọ̀rọ̀ ní tó tètè gbé kó lọ́kàn tó kù sí ọlọ́run nìkan yẹn ó jèrè bí bẹ́ẹ̀ mi padà sọ́dọ̀ ọlọ́run níbi gbogbo ṣẹ́ islam tá à ń ṣe pátápátá ìyẹn nìkan kọ́ bí wọ́n ṣe ń tolẹ̀ nínú

níbi àwọn alálàájì nàìjíríà alálàájì yorùbá nígbà tá a wà ní mọ̀dínà tá à ń gbé bẹ́ẹ̀ àwọn wọ́n máa pín wa àwa gan akẹ́kọ̀ọ́ la máa sara wa jọ pé bó o láti rìsífù àwọn alálàájì àwa náà sì wọ̀sọ̀ hajj àwa náà gbé ìrọ̀m wọ́n pẹ̀ni tí wọ́n pè sí Lagos wọ́n pẹ̀ni tí wọ́n pè sọ́yọ́ wọ́n pẹ̀ni tí wọ́n pè sọ́sùn àwọn ọmọ haúsá náà ṣe bẹ́ẹ̀ káàkiri àwọn stéètì ilẹ̀ haúsá lábàámọ̀ sì dánilẹ́kọ̀ọ́ fáwọn alálàájì tó ń ti bẹ́ẹ̀ náà eighty percent tá a bá sọ ní máa wéètì o ẹlòmíì ó mọ sọ́kàn yẹn lójú pé wàhálà àwọn súdẹ́ẹ̀tì ti pọ̀ jù wọ́n tún ní àlè jùkò nígbà báyìí bàbá ìlà tún lọ jùkò bẹ́ẹ̀ bá tún débi tí wọ́n ti ń jùkò mọ́ ṣe tọ́n èèyàn ń ju àwọn èèyàn ń ju òkúta kéékèèké tánàbí sàpèjúwe ìwọ ń lẹ pákó bọ́ bá wá rí èsù gangan tó jẹ́ ẹ̀dá àfikọ́ máa wá ak forty seven káàkiri àbí ak fifty àwọn sọ pé bàtà kọ́ ni slippers tó ti já yóò tún lẹ̀ mọ́ ibi tí wọ́n ní kánjú kò èso ìtọ́nù sí gbogbo ẹ̀ láti ṣèdáhùn lẹ́kọ̀ọ́ fún wọn wọn ò nígbà o wọn ní ẹ má wọrí ẹ má wọrí àtìmọ̀ nǹkan tá a máa ṣe àtìmọ̀ nǹkan tá a máa ṣe ẹ má wọrí lásìkò tá a jọ ń ṣe hájì kan náà fúnra wọn fúnra wa táwọn ojú wọn níta tó bá di pé àníjọ́ mi ijó àràfà ẹlòmíràn lọ́ọ́ rajà ń jí dáa yóò ní e tí pé ájì kan tí mo ṣẹ̀ ṣe náà ni kí lọ awọ́sọ ájì lọ́dún tẹ́lẹ̀ náà fún ọba bá mákẹ́ẹ̀tì wà bọ́mọ̀ sínú àwọn tó hajj alẹ́ ni arọ́fà máa parí o máa bá wọn bẹ̀nà ní wọn lálàjì ah, ọ̀jọ̀gbọ́n kan níjọ́ tí mo ka ọ̀rọ̀ yìí mo ní àbọ̀ ọmọ nàìjíríà làfà ni bẹ́ẹ̀ kì í ọmọ nàìjíríà ọmọ morocco ló mo sọ yìí ọlọ́run ló mọ iye centuries onímọ̀lẹ̀ hajj sayruka tàwí báhùn wà ìdílájá wà láti yá àmúka ajìmọ́ láhùn wà áhàdájá ó ní gbọ́mi ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ ìkíláàsì pé ẹ̀tẹ̀sìn ọ̀rọ̀ ajì ló gbà wọlé ó wá kó gbogbo general life ọmọ èèyàn pọ̀ tó fẹ́ sí lọ́hùn nínú ọ̀rọ̀ yìí ó ní hajj àṣepìsàmìsàn plane tó gbé mi jókòó ara ẹ̀ jẹ́ òtí ìsáájì ìyẹn kọ́ la fẹ́ lò ibi tó gbà wọlé nìyẹn àwọn àti book ọ̀làlàgbẹ́ra first class mọ́ wa nígbà tá ń wọ first class èrò ràkúnmí báyìí mo gun nígbà tí wọ́n gun ràkúnmí gbogbo àwọn nǹkan ọ̀gùn náà ló ní àdáyanrí tiẹ̀ kódà wọn bẹnu ẹ̀sìn títí dòní. ó ní àlẹ́ hajj in tí wọ́n ń pè ní hajj àǹtakùsù dálíbẹ́ tálí àrọ́ ọmọ àlà tẹ̀jírí ìdíkálì hajjá látàkùdí ibi hajjá ó ní tẹ̀jírí àǹtakùsù dálíbẹ́ tálí àrọ́ ó ní kó ronú pé mo fẹ́ lọ sí náà ní bẹ́tùl haram mo fẹ́ débẹ̀ kí n lọ sí jọ́sìn tẹ̀jìrí dákà tẹ̀jìrí hajjá kó jẹ́ pé nìkan ló bá lọ látàkùdí ibi hajjá mẹ́jọ bùkátà lọ bá lọ tó wáyé pé bùkátà lọ bá lọ lọ́wọ́ àwọ̀sọ hajj wà láàrin èèyàn pọ̀ bẹ́ẹ̀ o kòrókòrò ojú mi mo fi rí bùkátà wọn bá lọ àwọn àwọ̀sọ hajj torí físà hajj ó rọrùn tán bá sọ pálàjì làwọn alálàjì làwọn fẹ́ jẹ́ jùgbà míì tán fẹ́ bá bùkátà lọ entry visa lè mọ́ rọrùn wọ́n múra visa ó tètè tán wọn àlọ́ ọmọ hajj káhìlálì ìsọ́ọ̀fì mútàkìdá rọ́dì alìhàwà háàdìyà ń wàlẹ̀ hákọ̀ mi ní hájá ó nípa ọ̀kọ́kọ́ gbé fẹ̀nu ìfẹ́nu yẹn bọ́ọ̀lẹ̀ bá a ti máa bọ́ sọ kó mọ̀ pọ́lọ́run nìkan lọ fẹ́ sìn lódodo rọ́dì alìhàwà háàdìyà ń wàlẹ̀ hákọ̀ gbogbo tí a máa kà fún ọ pé bá a ti máa ti sẹ́yìn nìyí tánàbí ń sọ fáwọn èèyàn jọ náà lọ́run tó bẹ̀rẹ̀ ájò pé kódò á ní mọ̀nà sí kàkùn ìfẹ́nukọ́lẹ̀ ti ṣe o ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe rí mi tí mò ń ṣe nítorí ibi sọ fún àǹfà abẹ́jọ́ náà nìyẹn iná làmọ́ fi pàkíyèsí àwọn èèyàn hasbal mọ̀rọ̀ in a ó mọ̀ tó fáwọn tí máa ṣiṣẹ́ yìí ní ṣeéṣe àárí mi àti ṣẹ́ẹ̀sì tó kù ó mọ̀ tó fún wọn gabunan lófo anahun garasu pé wọ́n gbìn nǹkan wà máa jàná wọn ti jèrè tí wọ́n gbìn wàlà kó ka dáhùn wà ìzí ajá wọn kàn gbára lùgbé lásán ni wà anahun horimu àjírọ́ wà máa máa dàta àṣìláàdá èrè jẹ tọlọ́hun àṣẹléèwọ̀ fún wọn ẹ̀yìn tọlọ́hun àṣẹléèwọ̀ fún wọn aráyé nìkan ló yìn wọn. wọ́n ní hajji òun náà ní òkè wà alìhàmù ìrìdọ̀hún mọ́ni ààbà àwòhájá ẹ̀yìn náà àwọn náà wọ́n gbéra wọn sáwọn èèyàn kan tí ń kàn wọ́n lábùkù lẹ́nu pé eléyìí sálájí o ìkà yìí sálájí o ọ̀dájú yìí kì í sálájí o ọlọ́run ní àfáì ní àwọn náà wọ́n gbéra wọn sí gbà pé kì í tọ́lọ̀ ni wọ́n ṣe ọ̀rọ̀ yẹn tọ́ sí wọn lóòótọ́ òkáyà ó ní wọ́n máa yá mi fábútàgì máa wá bìmọ̀ tó bódí ìmí kò rọ̀bì iṣẹ́ tó bá ṣe tó jẹ́ pé iṣẹ́ ẹ̀sìn ni wájú àlèmọ̀ hayemini ojú rí ọlọ́run bá ti ń jẹ́ àlèmọ̀ hayeminu wà láàjáhùn wà ìkìrọ̀ ọjà bó o ṣe ń lọ bó o ṣe ń bọ̀ yẹn jó jẹ́ pé ojú rí ọlọ́run nìkan ló fi ń wà fàlàyé sàtàkàfà kò pamọ́ o ala rahmani khafiyatun ìkankan pamọ́ ọlọ́run mà níyàn rẹ̀ wọ́n náà sì mọ́ ìní akọ́là sọ́lẹ̀ abudu fi tọ́ àti àwòdájá wà bá dìrì lè mọ́tà àbìlẹ̀ húsínà kò tí ì parí ọ̀rọ̀ rẹ̀ ó ní sẹ́ẹ̀rí ó ní kó o tì síwájú fún isi fún kó o tì síwájú kíkó tó dé tùkọ̀ ha torí pé kí ni fàmá yunanihu dá ilé mọ́ọ̀tì ìfàájá tẹ́ni tí ó múni lọ tọ́lọ̀ yàn yẹ̀tàwà fá kún mọ́lákùn mọ́ọ̀tì lẹ́dí ó kìlà bí kùn màlẹ́kà kú tí ó gbẹ̀mí yín yóò dé nígbà téèyàn ò lérò wákìlì tàwádùá oníkan tó tẹríba ó sì dápọ̀ mọ́ bá sì lùgbésà yìí jẹ́nẹ́rálì kó ló kàn kó jẹ́ pé òun ìwà rẹ látùzáyé lòhu mọ́jọ wọn mọ́jọ wọn lára ẹ̀ tó fi kó láyé mọ́ sọ pé à ẹ̀ ń rẹ̀ ẹ̀ ń pọ́n wọn lé ní ní ìsìn ẹ̀ wà yàtà ní ìsìn ẹ̀ wà yàtọ̀gì rárá o ìtẹríba náà ló fi lọ ayé tán o látù zayílù anka layali wàláwò alibasinaka tájá tí wọ́n bá di ọ̀ládé tí wọ́n fi ọ́ sípò yẹ́ bọ́ lẹ́ni ìrẹ̀lẹ̀ yẹ́ bọ́ lẹ́ni ìrẹ̀lẹ̀ yẹ́ bọ́ lórí ìtẹríba wàlá tẹ̀sí ń kú làkálí má ṣe bí gbogbo ẹ̀sùjò tó bá sún ní ọ̀rọ̀ wàláwo tààrọ wàhá àtúnà sábòkè àtúnà yé àtúnà sábòkè sájájá sóyé tó bá súkalẹ̀ kẹ́lẹ́lẹ́ tẹ́ kó gbá àtàwọ̀ síta pé omi dé mọ́sẹ̀dí gbogbo ẹ̀ náà ní odò omi o máa kó lò dáyín bí alin ayùsọ́ ọ̀kàlàhù kìí ṣe gbogbo ẹ̀ tí bá ń pariwo là máa dẹtí sí o kìí ṣe gbogbo invitation la máa gbà o èso home invitation tiẹ̀ wá o kàmùkọ́dé àsọ̀mà bìnà ayé ìbáàdùn máa ń ná já tẹbi wọ́n fẹ́ lómi ní information wọ́n fún un nírò ló dákú sí lọ́wọ́ pé àyínà ẹ̀ bá mọ̀ sọ fún gbà yẹn ẹ̀ bá ṣe sùúrù kí èso gbọ́ òró ní mọ́ dùn yàn nù wà á máa ń là bí ìbò kò sọ́lóye kan kò sọ́lóye làákàyè kan sì wá máa ń bá tàmùkùtà nìyà yàtọ̀ sani tó jẹ́ ẹni tó sùn tó jí tó yáyọ ọkàn bìbó lìgàtì pẹ̀lú òkèlè díẹ̀ àtóúnjẹ díẹ̀ àtọ́jọ́ kárí àbíkámẹ́rì túdìrì jùlẹ̀ àyíyá àmọ́ ìdìrọ́jà táyé sì ń tán lọ́mọ lọ́wọ́ bẹ́ẹ̀ tí ò kọjá àlẹ́ inú ọlọ́run ó ní ìfàkólò kò fi rin mo ní ó pọ̀ kò sẹ́ni tó tó mi ìlà kò lé mọ̀rábàtúhù ó máa tán padà ní o tó dá yóò tán wá kò lò náà sí ìlà lè ní ìwà ìní ajá lágbájá ó lè kókókókókó ń dàmọ́ lónìí wọn gbúrú ẹ̀ mọ́ ó burú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sílẹ̀ ẹ gbọ́dọ̀ dún ẹ gbọ́dọ̀ mí gan ó fún yín lọ́rùn ni òun náà dà àwọn èèyàn ti ń sọ̀rọ̀ ní ìsìn wọ́n ti ń mí wọ́n ti ń fọhùn hada wa sallallahu ta'ala ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam alhamdulillah rabbil alamin wa salatu wa salam ala rasulillah ìdánilẹ́kọ̀ọ́ lóṣooṣù lè tí àwọn olùkọ́ wa tó máa ń ṣe fún wa máa wáyé ní albarika mosque ilé tí wà ní àgọ́ bákan ni pé ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ilé tí àwọn olùkọ́ tó máa ṣe fún wa máa wáyé ní alájà sakirat mosque ilé tí ó wà ní àdójúkọ iléèwé so international school tí ó wà ní òkè àánú bákan ni pé fún ìbéèrè nínú Ramadan àti ní ẹ̀yìn rẹ̀ a lè máa pe àwọn olùkọ́ wa sí orí nọ́mbà yìí zero nine zero seven six seven eight four two four five zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí ìdánilẹ́kọ̀ọ́ lóṣooṣù tó máa ń wáyé ní gbogbo sátidé tó bá parí oṣù kọ̀ọ̀kan ó máa wáyé ní albarika masjid tó wà ní àgọ́ níbi tí àwọn olùkọ́ wa tó ti máa dá lẹ́kọ̀ọ́ ìdálẹ́kọ̀ọ́ náà máa ń bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá ní àárọ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.